العالمين نحمده سبحانه وتعالى ونستعيده ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين lẹ́yìn ìgbà tí àdá ọ̀sọ́ fún Allah subhanahu wa ta'ala tọrọ àlékún ìkẹ́ àlékún ìjẹ́ pátábọ̀ Muhammad àwọn aláàbí àwọn sọ̀hábà abẹ́ Allah subhanahu wa ta'ala tó jọ ọ̀pọ̀ orin tó pọ̀ tí máa ṣe fẹ́rú tó bẹ̀rẹ̀ bàbá iman àlàáfíà ara ìfọ̀yàbalẹ̀ ọkàn tí yẹn máa ti jẹ́ alùpọ̀ ànùwà káàpọ̀tì ọlọ́run ṣàṣẹfẹ́ nìkan wa èyí tó ti ṣe fún wa májọ́ ọbàjẹ́ kan kan náà eléyìí ni halqa tafsir al-Qur'an eléyìí tí yóò máa ń wáyé ní gbogbo yọ̀ọ̀mù tùlàbà ní mẹ́sẹ̀lẹ̀ tẹ́kọ̀ọ́ wa abẹ́ aláàfọ̀jọ́ kọ́mọ́tà tí wá sí mu mí náà mustaqim níbi tí abátẹ̀síwò yẹn bí òun náà ní súra ọgọ́rùn-ún kàti mẹ́tàlá àti súra ọgọ́rùn-ún kàti mẹ́rìnlá tí abẹ́ aláàfọ̀jọ́ hánà wà tààlà tó bá gbà aláyè ó yẹ kí alẹ́ yẹn ju súra méjèèjì lé kọlọ̀ ọ̀bà aláàfọ̀jọ́ kábẹ́ kójọ kọ́mọ́sá yọ ní tiwa láì fẹ́mi jèrè ọlọ́mù. àríwé sura tí a parí ọ̀nà suratul ikhlas min afdal suwari fil qur'an nínú àwọn sura tó lọ́lá ní al-qur'an kò fẹ́ yóò lọ́lá bẹ́ẹ̀ àríwé wọ́n fa bábọ̀ ọkọ̀ bá ní daraja ó gbá wa mẹ́lì lọ́lá ó fa àwọn ọjọ́ lọ́lá ó fa àwọn òru lọ́lá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ àwọn kan náà tó lọ́lá síra wọn nínú àwọn sura tó kún lọ́lá dáadáa ní al suratul ikhlas tàbá tún yẹn kúrò a tún mú suratu a mú àwọn àyà nínú àyà àtọ̀lọ̀ àyà kòkòrò àwọn ní àyà kòkòrò sí eléyìí tí a bí Allah subhanahu wa ta'ala kó jọ mọ́ta jẹ́ wúlò fún wa اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء آذاننا وهمومنا يا رب العالمين سورة في أمريكا لأن هناك تفسير سورتين المعوذتين وهما مدنيتان tòbó ti dẹ́kun àyè jẹ́ alátẹ̀rẹ́dì lè fún af tó jẹ́ kó nà kọ̀ bẹ̀yìn yóò máa dá lórí ní pé súra yẹn o màdínà ló ti sọ̀kalẹ̀ mẹ̀dàníyàtà tí ò sí èmi dàgbà ti pa torí pé méjèèjì ó wà ní àwọn súra tó jẹ́ pé ńgbà tó sọ̀kalẹ̀ fún anábì pàtàkì jùlọ súra yìí anábì máa ń kà láwọn àsìkò tó bá dẹ́dà mi kó rẹ̀ bí ẹ̀kú tó kúrò láyé so ìyẹn ó jò yé wa wípé àti àmẹ́gbà Muhammad kí a tọ̀lọ́ lọ́kùnrin bá èèyàn tó fi kíláàsì èèyàn abarabi tó wa ní. ìyẹn lọ́ba aláàfin tẹ̀ ní súrọ́tù rẹ̀ súrọ́tù àlìkáà nígbà tó sọ pé kó lé ìnà náà ànà bàṣà rúbí tìrùkù ẹ̀jùmọ̀ sọ fún wọn pé ànà bàṣà rúbí tìrùkù ìtumọ̀ bàṣà rúbí náà yẹn ni pé gbogbo tí máa ń ṣe abara ẹ̀dá bíi ṣe wá yóò máa ṣòwò náà ebi yóò máa bá yóò máa yó yóò máa ní bùkátà yóò máa sùn yóò máa jẹ yóò sì máa mú àjẹpẹ́ kì í sọlọ ẹrú sọlọ sọba adẹ́dàdà ni ìyàtọ̀ títẹ̀ láàrin ẹni pé anamá wá ìlàyà ọjà wípé Allah subhanahu wa ta'ala ó ń bá a sọ̀rọ̀ ó ń gá ìlú rẹ̀ ó ń mẹ́sẹ̀jì àtúnfi àwọn àpàyàn kọ̀ọ̀kan sí Allah fún àtẹ́bà Muhammad tí ò fún ẹ̀dá mi tó ti nínú àṣàyàn ìjẹ́ akin ìjẹ́ olùjọ́sìn tọ́lọ̀ fún tí ò fẹ́ lómi ìdí tiẹ̀ ànábì lẹ́nu ìfẹ́ àtọ̀lọ́lọ́ kó máa bá míṣàmà ìrì wà oṣooṣù yàtìkì nínú ẹ̀ ní kó sùn báwa ti mọ́ sùn fáàmì gbogbo ara sùn tó ti òun ó sùn oorun rẹ̀ yàtọ̀ sóorun tiwa àbábára bí tiwa ni nínú kòtùsí àrẹ òun náà ní pé ànábì ìfẹ́ àtọ̀lọ́lọ́ kó máa bá ó máa ń gbá àrẹ àlùsọ̀ ó gbá àrẹ tó máa gbàrẹ̀ láì láì olójú sọ pé kúntù ànáàmì ìdárọ̀ bíi wà àtẹ̀ẹ́nu ní wẹ̀ẹ́sì mi. àmọ́ nù àwọn táàkì rẹ̀ pé abáradé ti wá ni pé ó máa ń rẹ̀ torí pé kó tó kúrò láyé ó ṣe kí ni ó rẹ̀ ó sì máa ń rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ní arúgbó mẹ́yìn. nílẹ̀ sí pé òun náà ń bú kàátà lọ́dọ̀ ni lọ́dọ̀ torí pé ọba tí ń jẹ́ ọba àlàáfíà sùúrà wà mọ sùúrà tó ti ká mọ ìpè àti òòrè àbẹ̀wò àmọ̀hámẹ́ tó bá rẹ̀ yẹ kọ́ náà àfa tó ní ẹ̀mẹ́jà lùkà àfa àti mọ́ rẹ̀ yẹn rẹ̀ kò sẹ́ni tí ò lè rẹ̀ ọba àdẹ́dà ní ṣẹ́kí ni ní òní rẹ̀ torí pé kò sí tí wọ́n pè láàrẹ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ wa ta kù àmọ́ wa bùkátà lọ́dọ̀ rẹ̀ ó ní kùlùkùn màrí lórí ìlà àṣàfẹ́ta gbogbo wa la láàrẹ̀ àyà àṣàfẹ́tù àyà àṣàfẹ́tù tó bá dé tó bá wọn tó abẹ́ aláàbò lọ́kùnfà ní gbogbo alálàáfíà ọ̀rọ̀ ẹ jẹ́ ká mú díẹ̀ nínú àwọn ọlá tí yóò yẹ kí ká ṣe pàtàkì àwọn vital tó bẹ pẹ̀lú sóra yìí ó mú kàtà ká mọ̀ láti kọ́ fún wa sí àwọn sóra kan wà tí mú mi ní ògbọ́dọ̀ mọ́mà ẹ̀wọ̀n pátá náà ọ̀jẹ̀ náà kan wọ́n máa ń rò pé àti sóra mẹ́wàá tó gbẹ̀yìn sóra Al-Qur'an àwọn gbọ́dọ̀ sí kíni àwọn gbọ́dọ̀ ha àjẹpẹ́tẹ́ mi àti yín tàbá yé ẹ̀kẹ́ nípa àwọn obìnrin wa tí ò bá lẹ́ nínú súrà tí a gbọdọ̀ ti mọ̀ látọmọdé tá a mọ̀ nígbà tí wọ́n mú kọ́ rẹ̀ kábà pé ẹ̀fẹ́ kí ló kọ́ rẹ̀ kí ló máa sọ lórí bẹ́ẹ̀ lágbọ̀rọ̀ mọ̀ ọ́ súrà yìí nínú ẹ̀ nìkíni súrà tó lu al-Falaq àti súrà kíni an-Nās àríṣe àti Allah subhanahu wa ta'ala kábà wọ àwọn awúsá ọmọ ẹ̀kọ́ kí nígbà tẹ́yìn ọkọ wọn wọ́n ní Falaq alòmọ kí làwọn àǹfààní tọba adẹ́dà torí ẹ̀ lọ́sọ́ ra ìkàlẹ̀ bá fún ànábì lákàrà pé kó lè débi bọ àlùmọ̀ yìí. àbáwọ̀ ẹ̀ náà ahmed tó bá wà fún anzọ́rọ̀lẹ́ kó lọ́sọ̀ bẹ́ẹ̀ yìí ọ̀la kó tún mi òbá yẹ kíkà olóòótọ́ zọ́rọ̀lẹ́ kó lọ́sọ̀ bẹ́ẹ̀ yìí olóòótọ́ fún àbáwọ̀ òbá yẹ ọ̀la káà òbá yẹ ọ̀la káà nínú àwọn tí wọ́n kọ kùránì kalẹ̀ bá nẹ́bù ló wà táwọn ènìyàn sọ pé dọ́ àbá ayọ̀ tẹ̀síàdá ìṣúra tẹ̀síàdá ayọ̀ àbá ìwọlọ́dún tó ìṣúra àbá yìí tó àjẹpá àwọn ìyẹn ojú wọn ni wọ́n fi tó kùránì kalẹ̀ káàkiri tó kò láyé. ó ní ìgbà ìdí náà ti wòlé ó ní àkọ́wà àbọ̀lọ́ọ̀ ó ní àfáwà abdullahi madoori kò kọ́ kúlú aláàfin sínú kí ni o sínú mùsàfù rẹ̀ ibẹ̀ lábẹ̀ fún mi pé àti gbogbo àwọn sọ̀hábà náà ní mùsàfù tí wọ́n babalá ní mùsàfù kàkiri wọn ní kọ́ kùránì tí wọ́n lọ́tọ̀ rárá wọ́n ní ìwé tí wọ́n ti kí ni tí wọ́n kọ́ tí wọ́n sí mùsàfù ni tí wọ́n hàn kùránì sí àwọn sọ̀hábà mẹ́rẹ̀ ní kìsẹ́ni tó lè jẹ o kiri omi tó lè jẹ ó lè mọ dojú ewé báyìí tó lè jẹ lára wọn àbí ọ̀dà màtí ó ní ìfẹ́ kọ ìbéèrè tá a bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé kí ló fà á sí kó gbà pé ayà yẹn àti kó gbà pé sùúrù ọ̀dọ́ kọ̀ọ̀kan ó kà sínú àwọn tàwùzáàtì nàbàwíyà òun rò pé àwọn jòhárù màfú sábẹ́ni mẹ́sìkì òmìnirìṣẹ́ni tó yí lé ojú rẹ̀ kọ́ lóbi kọ̀ọ̀kan àfa òbáyà ọba káàf ẹja gbọ́ tó wá kọ́ ó ní aṣáájú àmì rasulullah ó ní mo jẹ́rìí sí dáadáa lójú ṣáàlá àkàbárà ní ó fún mi nírò أن جبريل عليه السلام جبريل عليه السلام قال لا فصي قل أعوذ بربي الفلق أجل آية من القرآن فقلتها النبي المصابات قال قل أعوذ برب الناس قلت قل فقل أعوذ برب الناس فقلتها المصابات وما نقول ما قال النبي قل من فوق ما صار قل لا تجد صلى الله عليه وسلم نعم وروى إمام مسلم درياته إمام مسلم هو لا تدور قبة ومعانا الأنصاري البدري قال قال رسول الله صلى الله عليه وسلم قال ألم ترى آيات آيات كتبت رواية مسلم وما نجيت أن يوم الدين لا تنسي عبد الله بن مسعود لا تدور قبة ومعانا ó ní ألم ترى أبصري أنا آية أنزلت هذه الليلة النبي صلى الله عليه وسلم صوري آية تصدق على اليوم إذا تبدأ سورة داود على لم يرى في قط قل لي أريد سورة تدابير قل أعوذ برب الفلك قل أعوذ برب الناس وكذلك أفرده الإمام أحمد والنسائي والترمذي وقال الترمذي حسن طيب sọba àti ẹ̀kọ́ káta lọ́dọ̀ fún mi yìí tó ti lè mú ìmọ̀mù mọ́tún tó ti kọ́ sínú sínú ẹ̀sẹ̀tì yàrá. ẹ̀bà wa mi látọ̀dọ̀ mi sáyé àná ọkọ̀ bàtà bẹ̀ nà áyọ̀ látọ̀dọ̀ wọ́ọ̀yà ọkọ̀ ọmọ ámì. ó ní aka Rasulullah sallallahu alaihi wasallam ó ní abájọ́ òṣìṣẹ́ aláìka kọlọ́lọ́ kọlọ́lọ́ ó sọ pé ìmùnà nàta ó ní ìmùnà nàta àmọ́sù wọn yá ní àlùmọ́ àṣìyà àwọ parí fíra kúmìnà náà ti sàlẹ̀ àgbà tí alábàáníyá ayé àná ìgbà mi àmà rẹ̀ fà ti gbogbo yẹn alìkàáfíì alìmọ́mí alìmọ́nàdì tó ti yé ìgbà mi tó bá ní ayé àná àwọn tó ń rí fà sí gbà yẹn ó lè jẹ́ kí ni ó lè jẹ́ alìkàáfíì wọ̀lúmọ́mí àmọ́ bàbá tó bá ní ayú àníyàn àwọn tó ń rí fáàsì kí ni olú àlùmọ́mẹ́sì kan irú ẹ̀ ní irú gbólóhùn tó gbàgbọ́ ní ìtàn náà bá dájúdájú àwọn èèyàn náà àwọn olùgbàgbọ́ òdodo lámúyẹ́ta awùwà rúmi ní sílẹ̀ ààrẹ wọn ìwásọ̀ lọ́bọ̀ ọlọ́run tó tó lápèjú oṣù àbílẹ̀kì àjẹ́ pé nínú tá a gbọ́dọ̀ mójútó nínú tá a lè máa fi wá ìsọ̀ lọ́bọ̀ ọba àlá orí kí ni o kò là áwó gbogbo ẹ̀rọ bí kí ni o àti kò là gbogbo ẹ̀rọ bí àná. lẹ́kẹ̀ẹ́ sí ó ní mò ń rìn pẹ̀lú òjíṣẹ́ àlá fàkọ́ọ̀lá tó lánàbí wá ní yẹn ó sì bá kún èrè ó sì bá sọ ó ní máàdà kún kún tù máàdà àpò ó ní mo ní ìṣòro náà kékeré sọ fàbákàtà àmì olùdákẹ́ yàní kò bá mi sọ̀rọ̀ mọ́ sọ́mbà kọ́ọ̀lá kún kún tù máàdà àpò ìyá ọ̀ṣun lọ́la ó ní mo ní ìṣòro náà kékeré sọ náà kọ́ọ̀lá kùlù àwọn ọdún ìrọ̀bìn falak kọ́kọ́rọ́ àtùhá ó ní mo wá ka súrọ̀ tìlù falak àtà àtẹ́yìntò àhírà aláàhírà ha àhírí à títí mo fi kàdé gbẹ̀yìn rẹ̀ súnmọ́ kọ́ọ̀lá kúlù kọ́kúlù tó máa bá àtùl olóṣù ní sọ mo ní kíni kíni sọ kọ́ọ̀lá kùlù àwọn ọdún ìrọ̀bìn náà ó ní mo wá ka kùlù àwọn ọdún náà فقرأت وعدت ثم آتيت على آخر ثم قال رسول الله ànábì wa sọ lẹ́yìn rẹ̀ pé máa bá àlàbá èrè ń bìbí tìrì ha máa bá àlàbá èrè ń bìbí tìrì ha sọ orí tó wínú súra yẹn èèyàn kan ò ní béèrè kankan lọ́dọ̀ ọlọ́run tó kákèjì lè bẹ̀rẹ̀ súra yẹn àjẹpé súra yẹn tẹ́sùmọ̀lì mẹ́ta àtiwá ìlú náà dùwà wọ̀ṣùwà ó kó sínú ọ̀pọ̀lọpọ̀ ìdí rẹ̀ bẹ́ẹ̀ àti ìtọ́rọ̀ kalọ́dọ̀ tánú ọ̀dọ̀ àlọ́ àti tolóka tó dẹ́sẹ̀ kùránì gbà mí kì í ṣe gbogbo gbàlá mọ́ rò pé ẹ mò ń kà ó ń bẹ́ẹ̀ tó dẹ́sẹ̀ zikè ó ń bẹ́ẹ̀ tó dẹ́sẹ̀ kìí dùá àwọn kan tó bẹ́ẹ̀ ẹ wo fàájà dùá wọ abẹ́ tí a bá ní alhamdulilayi rabbil alamin wọn lọ Allah subhanahu wa ta'ala sọ pé amẹ́dani abidi maliki yawmi diyoni majadani abidi tẹ́lú wá ní ìdínà sọ̀rọ̀tọ̀ lọ́sẹ̀kì ó ní wàlẹ̀ àdùbí máa bá a ẹrú mi bí mi tẹ̀rù mi kó máa jẹ́ bí ṣe kéde tó léèrè àjẹsà àdúrà wà ń bọ̀ nínú fàtà nínú ẹ̀ náà ní àwọn súrà méjèèjì wàlá tààgà mùsàlùmí gbogbo mi sílẹ̀ ha èèyàn ká òkú wá ìsọ̀lọ́dọ̀ ọlọ́run tó tóbi kí ni ó tó tóbi kó wá ìsọ̀ bàbá fọ fún ẹsẹ náà kakúlà ọdún àdùn falaki àtúkọ ọdún àdùn náà kílà ní kólé sọ yóò ní sọ sura sura kékeré ní wọn kéwàá ká lẹ́yìn rẹ̀ ó kéré rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ rọ mọ́ ìyá túmọ̀ sí pé sura yẹn ò lè tó ìdàlàmìyẹ kẹsì awolamiya kẹsì lè nsàmì bìnnì tìlà ha bù sura tìrù sura yẹ alukura yóò bá tó yẹ ẹ dàkú bó ní o ti wá sọlọ dọlọ bó ní o tó ti wá tó túmọ̀ sí pé àwọn aláfọwọ́ mú báyìí ọwọ́ làkúndùn àmọ́ sọ fún wa pé nígbà táwa bá ṣe kéré náà yìí nígbà tá nǹkan Qur'an tí ẹ̀ bá bẹ́ ká tàbá tí àwọn aláṣọ ẹ̀rọ ti máa báyìí tábùbá ti lé àdá ẹ̀rọ ti kí ni ẹ̀rọ máa báyìí nígbà táwọn ẹ̀rọ pé pé ẹ̀yin náà lọ ọmọ màtíráṣíìtì káàkiri ẹ̀ lé níbi táwọn àfa àmọ́ sábà kí wọn mọ́gídù àbí àyílá àtàlásárì àbí ìṣá ìfowó kì í dáre fún wa ló tàbá tí

àmọ́tàgbàrò pé mo fẹ́ sùn lálẹ́ mo wá kakiri omi kò là àwọn olùdókòtò ìpalàkì kò là àwọn olùdókòtò náà yẹ sẹ́ẹ̀tì lè ba àlèkótó ó dàbí àyà méjì tó gbẹ̀yìn súrátù àlùbákọ́rà tábìlì ni má kọ́ra àhá láylata má kọ́ra àtàwùmá láylata má kọ́ra àwùmá láylata ẹni bá ka ìgbẹ̀yìn súrátù bákọ́rà àmàna rọ̀ṣù bá kà lálẹ́ àfàtà àwọn olùmọ̀ wá tú ó ti tó yẹn ìgbẹ̀yìn sọ́ọ̀tù bá kọ́ra bọ̀tún bọ̀ àwọn olùmọ̀ ní gbóló ti tó àwọn kan ní ó tó ní kìyàmù lẹ́yìn tí ó bá jí kí olóòrù àwọn kan ní kàkàtà òun ó lè ṣàmù lẹ́yìn ó tó ní gbogbo aburú tó lè tẹ̀yàn lóòrù tí ó tó má ọ̀yà olùdábàdà yìí nígbà tó sọ́mọ́ ní ẹ gbogbo náà ló ká kíníkà tí wàá máa tó torí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tínú sàádẹ́kẹ̀ tínú tó wà lánàgbà Muhammad ìṣàkà bàtìnà ó ń kọ̀m̀plé inú rẹ̀ pé inú rùn alábìnrin ìsìkí ìhàtàlà ẹ̀fọ́ lórí inú súnmọ́já abárata tó kọ̀ ó tó padà wá ó ní inú mi ò inú mi alábìnrin kiri ìsìkí ìhàtàlà ẹ̀sẹ̀ kiri ẹ̀fọ́ lórí ó lẹ́ẹ̀kẹta ó tó sí nígbà inú rẹ̀ ní parọ́ òdodo ní kí ni bẹ́ẹ̀ ni pé ọba ka súra kan tó wá rò pé iṣẹ́ tó yẹ kó ṣe èròǹgbà ọlọ́run lórí ẹ̀ nípa mẹ́tò sọ lórí ẹ̀ àsọ́ọ́dìkùn màṣúlù olóògbé tàbí gírí tàbí gbà lódodo kí wọ́n á sọ ara ẹ̀yìn ẹni kó jẹ́ ẹ̀sìn ọkàn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó wá tẹ̀sí ara ẹ̀ dáadáa alíkìtà wò alíkìtà ìdáwò mọ̀kálà fàtò ṣẹ̀ríyà bí èsì tó ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn kankan tó ta kò fún ọba dẹ́dà. so èyí tí a bá ti gbàgbọ́ wa sí ibẹ̀ láti gbà. afa wa imam nisari ó ní alíkìtà àdìsí alùpùpù àní àdìsí nàìjíríà sọ̀rọ̀ lọ́wọ́ olùsọ wípé anabi sọ fún ìyá ẹbí náà áàdì sí ẹ máa gbọ́ anabi bàbá àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ àmì méjì yẹn ni o ó ní ala àdúlùkà ṣe ń tọ́ka rẹ̀ áwọ̀ ala òbírùkà àbí kí n fún ẹ nírò àṣàkó ń darọ̀ ń da ẹbí náà áàdì áàdì ń da ẹbí náà áàdì bí afudọ́lù náà yàtọ̀ àwọn àwọn bí inú ta àwòrán pẹ̀lú tó ń sẹ́yìn máa fi kí ni o sẹ́yìn máa fi wá ìtọ́ ń ń sẹ́yìn máa fi wá ìtọ́ ọ̀la bala ya Rasulullah onímọ̀ níbẹ̀ ní rẹ̀ ìṣọ́lọ́ ọ̀la kún àrùnrù bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ fẹ́lá kọlá àrùn bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ àtàní àbúrọ̀fàn oníṣúra mi lè jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ bá wà kọ́ ajẹ́kẹ́tẹ́ máa wọ́n sọ ọ̀sẹ̀ ní ìgbà tí wọ́n máa gbé pèsè májèké ẹ̀kọ́ máa làmúlẹ́yìn lórí fẹ́ni wá sẹ́ńdẹ́rẹ́ àgbélépọ̀ tá back to sender ó sẹ́ńdẹ́ back to sender tó kọjá kí n tẹ̀ra mọ́ṣúra yẹn وروى إمام أحمد إمام وإمام مالك عن عائشة أقوى إمام مالك رحمه الله قال لقد روى عائشة قل أن رسول الله صلى الله عليه وسلم ona bá dòdò ṣe aláì kí abọ lọlọ ọmọ bá káàna ó lànà bí jẹ ìdàgbàsíkà ìdàgbàsíkà táàmà bí bá ń kọ̀m̀pléyìn ẹ máa gbọ́ táàmà bí bá ń kọ̀m̀pléyìn ó yá lakọ́dún káàna lápò bí oṣù lọ́pàá akójú ti wà fún wa lára òdìṣẹ́ aláà ìbàdíkàkà ajẹ́pẹ́ èèyàn ni òun náà máa ń kọ̀m̀plé báwo làmẹ́bí ṣe mójútó kí ni ìtọ́ka rẹ̀ ti báwọn èèyàn ẹ bá sọ fáwọn èèyàn pé ẹ lọ́mọ ìṣẹ̀rẹ́ ti ọlọ́run mo tó ta àfa ẹ lọ́sẹ̀ kábẹ́ rí fún wa ọ̀ya ajẹ́ wípé tẹ́ ẹ̀ bá ti fún lọ́sẹ̀ rẹ ẹ̀mí rẹ̀ ìlú àbáyé tó lóore rẹ ó lè gba sẹ́kà kásẹ̀lì máa ń kọ̀mplain kankan yẹ́kara aláàánásì ẹ̀dìrí yẹ́kara aláàánásì ó máa ń kà á fún ara rẹ̀ yóò kà á sára rẹ̀ báyìí bí màá wò lọ́lẹ̀ wàyà ń kú bò ẹ wàkìrì wàyà ń kú bò yóò wà sátẹ́gùn rẹ̀ sára ẹ wò ká wà má bẹ́ẹ̀ ó ní kàlámà sẹ́kà wájú òun nígbà tí ìnira tí ààrẹ àmọ́bí lé díẹ̀ ó ní kúntù àkàrà àlẹ́ ìdílmà òdìyà bíbá òdà ó ní ìyàwó ẹ̀ṣà mi èmi ni mo wá máa ń bá kà ó ń bò dẹ́gbẹ́ tí mo mọ̀ tí mo dẹ́gbẹ́ ní tí mo kà mí. tòtòbìnrin wa bó o bá ti mọ̀ wípé agbára lọ́nà kò sí tí ò ní sọ àbí alọ́ba yìí ṣe kíní wá ní àbẹ́sì gbẹ́rẹ́ ni àbí kíní bẹ́ẹ̀ ṣe torí pé àjẹkùn ọmọ táà ń ṣe dìndánì àwọn nǹkan tá à àwọn nkata tá à níbẹ̀ tọ́ba tí bàbá mi fẹ́ sáwọn àpá àwọn ọ̀pọ̀ ológun wa gbàgbà gbé yín báyìí sá nígbà ẹ̀wọ̀n mi kọjá kí ni ìyàwó àyíṣà ṣe fún rẹ̀ òun náà kí ni fún kúlà ó gbàdúrà fọlá kàtí náà fi yẹn màá wá kà sọ́wọ́ rẹ̀ báyìí èmi ní kà sọ́wọ́ ẹ̀ ẹ̀ bá bọ̀ rọjá àgbára kà sí à nítorí pàtí mo fi kà sọ́wọ́ rẹ̀ pé mò ń rántí kí ni àlùbáríkà ti bẹ lọ́wọ́ rẹ̀ tó bá gbà kà sọ́wọ́ rẹ̀ tó bá ara rẹ̀ pa ara rẹ̀ lára ẹ̀ kan kò kà sọ́wọ́ ara rẹ̀ ajẹ́ pé èmi àti ẹni kà sọ́wọ́ ara wa torí pé kò tó di sí àlá àlàyé wọn alẹ k'atọ wa ara wa k'afi wọ ọmọ la àbí k'afi wọ yàn la asi wo k'a fún yàn k'afi atẹ́gùn rẹ̀ sí kíni o k'afi atẹ́gùn rẹ̀ sí la o yà kílà adékọ́ lọ́wọ́ sọ sóra wo wàlá kà sí àti mú náà adékọ́ ọmọ wa sọ alẹ kà sábà máa kàn yàn pé ya máa kàfàlà kà sí náà fún afi atẹ́gùn rẹ̀ sí نعم عن ابي سعيد ان رسول الله صلى الله عليه وسلم لقب ابو سعيد ìyọ́nà lọ́kọ̀ bàbá anna rasulullah olóòtú aláìkẹ́ kọ́ lọ́kọ̀ bàbá káàmì yẹta àwàdù ó lànàbí mọ́ ń wá ìfọ́ min àyùnìn jà níbi ojú àlìjẹ̀nu tẹ̀sírí níbi kí ni ojú àlìjẹ̀nu wà àyùnìn ì àtọ́jú ìdèyàn ọ̀yá falama nazala tẹ́lẹ̀ wọ́n wá ìsọ́mbẹ̀ bí kí ni àwọn olùkẹ́lìmọ́tì náà ìfàmẹ́sì kúlẹ̀ ṣẹ̀tọ́ ni wà á mẹ́tì wà mí kúlẹ̀ ayélujára ìlàmẹ́tì ó máa tẹ̀lé tẹ́lẹ̀ wọ́n ní falama nazala ti ní máa wò dáadáa mi bí ìmà ó ní gbà tí súra méjèèjì wá sọ̀kalẹ̀ àkàdà bí ìmà ó bá méjèèjì mú wàtàràkà ìwà àbùnà ìmí ìsọyàtọ̀ tí ó ti kiri o fi lẹ́lẹ́ ajẹ́ pé o dún ní ma o dún ní ma kiri o bájẹ́ pé táwọn fẹ́ tẹ̀kídìmù tẹ̀kídìmù àdùáwò làbò àbá fẹ́ ti tẹ̀kídìmù ìyẹn ara àwọn àdúrà tó ta bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀dọ́ pé ìwé mi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo àdúrà tí ìwà kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kiri àlùkò lẹ́yìn rẹ̀ kí ló kù àdúrà ó máa sóra lẹ́nu tàbí àdúrà tá ló ń tẹ̀lé ní olùṣe ẹlẹ́ẹ̀kẹta yóò àfikún àdúrà tó orí táwọn àfa ẹni rẹ̀ sábà tẹ̀lé ní olùṣe ní ẹ̀jẹ̀ máa tó nù àmọ́ ẹ̀wọ̀ lónìí tí a máa bẹ́ ṣàdúrà kí ló máa wá káàkiri ṣéwù kan ló dé kíni <laughs> ẹni tí ń fasẹ́ látàlẹ́ bí ẹni tí tí ò ká kọ̀ọ̀rọ̀ àná wọ́n ń fasẹ́ ń fasẹ́ èyí láti gbọ́ àwọn láti gbà lẹ̀ kó káàkiri wọ́n ń sẹ̀ sí àti màá wọ̀n àtẹ́ ìwọ ló mú jù ẹlẹ́bàá àbá àtẹ́bí wa bọ́ọ̀lù tó sọ fún yẹn ọ̀pọ̀lọpọ̀ yín lè mẹ́mọ̀ sẹ́kẹ̀ẹ́ tí wọ́n lè dé àbá sàánù atọ́ ọdún máa tán ládùú àwọn ládùú àwọn àánú. Tóyà tó bẹ̀tọ́ ní wọ́n fi ilẹ̀ lẹ̀ ajẹ́lẹ́ tí sábà tiẹ̀ ká tèèfì tí tó wà nù rẹ̀ bá wà àkúrẹ́ yìí wọ́n sáà kọ́ tìtù kí ni Al-Qur'an súnmọ́ bá dàda alika kíni o ẹ̀yìn sábà wọnú ọkọ̀ kíni àdúrà bá kọ́ mọ́ sábà wọnú ọkọ̀ kẹ́dìdà mọ́ lè balẹ̀ àbá àbí Allahu Akbar. Allahu akbar Allahu akbar àwọn àgbẹ̀ Allahu la ilaha illa olùhàkọ̀bẹ̀rẹ̀ sábà wà kàyẹ́ fẹ́ láàyè gbọ́dọ̀ subahana ẹ̀rí fàkàrà sábà kàyẹ́ fẹ́ aláwọ̀ aláwọ̀ náà ẹ̀yìn náà nípa lóka bíi safari náà hàdà àwọn àbúdù àwọn tàbí yìí wá àbùkù ní àbúrò àwọn tàbí bó ti ẹ̀kọ́ bó ti kọ́ lọ́ọ̀kì yẹn bó ti kọ́ lọ́ọ̀kì yẹn sòtún ẹ̀ máa fẹ́ gbára ládùú àkàbò fẹ́ bẹ́ẹ̀ náà kókó bẹ̀rẹ̀ pẹ̀lú kíní alukọ̀tán báyìí báyìí ká àdùá wò nàbí àlùmáàfù lẹ́yìn yẹn dùá wò àwọn àwọn àtàlà àtọ́lẹ̀ àwọn ẹni rí abẹ́mọ́ bàbá wọn fún àwọn ẹni rí ẹjẹ́ àwọn fún wọn tẹ̀sí rùsúrà ẹ̀ báyìí náà. bisimilahi wa rahman rahim lẹ́yìn bàtí abẹ̀rẹ̀ aláàmì òun bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú orúkọ ọba Allah subhanahu wa ta'ala ọba àjọkẹ́ yóò bàtàkẹ́ ọ̀hún náà. قل أعلم ẹ̀yà ọ̀nà òun ti mẹ́mẹ́ ìbéèrè ni pé àlẹ́sàlọ́ òbíkà sí àbùdá tí ọlọ́run lè tó ẹrú rẹ̀ ẹ̀dá àwọn bá tó wà lẹ́bọ̀ a ń ti nínú àwọn tó wà eléyìí tí kúlì fi bẹ̀rẹ̀ wọ́n ni kúlì mẹ́rẹ̀ rẹ̀ kílàpé kò yá ayẹlẹ́kàdé kul huwallahu ahad kul ọ̀gá fi falak kul ọ̀gá fi kul ọ̀gá wọ́n ní kúlì mẹ́rẹ̀ àwọn kúlì yẹn kò sí yọ fóònù rẹ̀ kò sí yọ èyí olè bàbá pé àwùjọ bí rabbil fatara kúl bá nàbì ti sọ fún fàbí yẹn kúl bí jìbìrì ni ti sọ fún fún pé sọ pé òun ẹ̀ sọ pé torí pé kò yọ kankan kó o kò sì fi fún kúl sọ pé àwùjọ àlùjọ mò ń wẹ́ ẹ lólùsọ wà á lè tẹ́jì kù mo sì ń gbára lé ẹ sáré gbára lé bìrọ́pù bì pẹ̀lú ọba mi mò ń wá ìsọ pẹ̀lú tani bìrọ́pù ọba wo àlùfálàkì bìrọ́pù àlùfálàkì ọba tí ó dá àlùfálàkì ó ní ìlàgbó àṣùbà fálàkì sọ́dọ̀ ìlàgbó àrẹ́bì máa ń ka súra yìí nígbà wo ó máa ń kà láàárọ̀ fóònù tó yọ ó máa ń kà kí ni o nírọ̀lẹ́ fóònù tó wọ̀ kò láàárọ̀ yọ̀rọ̀bì àlùfàlà sọ pé mo wá ìfọ́ ṣẹ́tìrì nígbà tá a ti wá wá ìfọ́ lọ́dọ̀ yọ̀rọ̀bì àlùfàlà ọba tó ní ìlàgbò sánmà ẹ dákun kí ló kù tí yóò sọ fún òun fún wa amẹ́yìn jí ìbò ìbò tọ́ra ìdáadáa ǹjẹ́ ta lẹni tí ma wá tí ma jẹ́ pẹ̀lú tara mi tí ma sè tani ọwọ́ làwọn olùkọ́ fún wa pé kódà tó bá rẹ́yìn ó dáa kó jẹ́ wa làákà fún ara wa bàbá wa tó ń ṣe torí pé téèyàn bá kà fún wa onídàbí ká fún wa wọ́n ní àìmara ọ títí ni ó di àlára torí táìmù tára bá níyàn ẹ̀mẹ́jẹ̀ ń tẹ̀ ẹ̀mẹ́yìn ó padà sọ́dọ̀ ta ní yóò ẹni tẹ́ ẹni kó kà fún yín gan bóyá ebi ń pa ọlọ́run kàkùnrin ló ń jẹ́ ọlọ́run gbogbo ńlá pàtàkì tí wọ́n tẹ́ bá tún wá lọ bá yẹn tẹ́ fún lówó abaka balaki àti mẹ́jẹ sẹ́nà ní ìsìn wọn ní fún yẹn ní kankan bẹ́ẹ̀ tí tó bẹ́ẹ̀ kà fún ara rẹ̀ bọ́lá ní rẹ̀ wà ní ló wà lọ́dọ̀ àlọ́ torí pé ara tí wọ́n ní wọ́n gan kó tó bẹ̀rẹ̀ fún yẹn ní rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́ba aláàfin kúl sọ pé àwòrán ìrọ́bù Ní ṣẹ́rùn máa fàlákọ̀ tẹ́kiri, mo wá ọlọ́run tó dá àwòwò sánà lè ṣẹ́rùn níbi gbogbo aburú máa fàlákọ̀ ìyá ní jẹ̀míwì máa lò kọ̀ níbi aburú gbogbo tó dá. Tẹ́kiri, ọ̀ya, aburú mélòó lè ní àtẹ̀yìn wọn? Àwọn ọmọdé àjẹ́ kìnnìkan, àìmọye, ẹ wọ́n bá ń gbà mí tí Yorùbá bá bẹ̀rẹ̀ àdúrà sábà bẹ̀rẹ̀ kí ni ọlọ́mọdé àdúgbò lórí ikú mọ́jà àdúgbò lórí ìtẹ̀sán wọn ọlọ́mọdé tí wọ́n dákọ̀ tẹ̀sí mọ́jà àdúgbò lórí kíní so mọ́wùlẹ̀ dára ẹ̀ láàmú mẹ́ṣáwí ọ̀nà àpọ̀ tí àkekèé lálẹ́ fún àwọn wákọ̀ lọ́gbẹ́ àkekèé àwọn wákọ̀ àkekèé kẹ́kẹ́ ẹ̀hẹ́ kó máa wọ́n àwọn wákọ̀ mi yẹn so adébọ́tà bá ti kàwé ti kọ́ bá gbogbo ẹ̀ wọ́n láyà láàmú lọ́gbà mo sùn lọ́kàn lẹ́lẹ̀ ọ̀gbà nílẹ̀ lẹ̀ lórí pípẹ́ yìí mo kàn gbọ́ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ so bígbà tí mo rò pé ayan àbákejì mi ó lè ti dẹ́gbẹ́ mi mi ò mọ tó kí ni wọ́n mú àyà ìjọ ìmọ̀ ọlọ́run ní ṣe kí ni ìbéèrè tí mo fẹ́ bíi pé péjọ yẹn lóṣù kí ni ló wọnú mi ẹlẹ́ẹ̀kejì mo rò pé tó bá dé mi kọ́ ni mo sùn lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́. Ewu kẹ̀kẹ́ tí kẹ̀kẹ́ bá gẹ̀yàn lóru gbà mí àlà orun dọ́nà bàjẹ́ mu orun dọ́nà ti kíni bàjẹ́ so abùkátà láti mọ ẹwà ìfòfẹ́ à nígbà tó dàálẹ̀ rẹ̀ ẹlòmí ò dàálẹ̀ rẹ̀ rẹ̀ bá wọ́n kó ẹnu yẹn kí ló kù ń bá kan lẹ́nu èyí ó tún yín mọ́ <laughs> wàlá àwọn àlà kó wà ó wà ní mi sáré yóò bá omi ọmọ mẹ́jẹ̀rì sẹ́ wọ́n dojú ìdàpọ̀ wa mẹ́jẹ̀rì ni àtòrí ní ẹ̀dá ọlọ́run kìlẹ̀ ẹ̀rọ yẹn ń rìn yẹn ọba náà ló dá mi sáré ó tó kéèyàn wá sọ yóò tó kéèyàn wá sọ àbí tí jákè bá yẹ̀ léyìn àbí àbí ló kéwì tó bá mú yẹn lọ́wọ́ yóò pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ ọ̀yà àmọ́ tí wàá kà sẹ́nà kọ́ ló rẹ̀ tí ó bá wà mú lọ́wọ́ bá yọ ní yé ọlọ́run ló yọ mí kò mọ̀ pé tó lọ tó fẹ́ bá tó lọ wà wá. <laughs> ń tó yẹ abambọ̀ tó ń travel bọ̀ àti fẹ́ súnmọ́ lẹ́fà wọn ni kẹ́kẹ́ ká yà kí wọn àwa yà kí wọn ni wọn máa fẹ́ gbẹ́sẹ̀ yẹn bùtù wọn á gbé kẹ̀kẹ́ sẹ́yìn bùtù so ìkànnà àwọn ẹlẹ́yà kẹ́ ju bùtù lẹ́lẹ́ o sì mú mi lọ́wọ́ ká ẹyọ kan ló wá mú un sẹ́ẹ̀mì tí mo ìmọ̀ sẹ́ẹ̀mì ni mo wá mọ́tò délé ni àbí wọ́n bá wà tó bá mú mẹ́rẹ̀ẹ̀rin kọ́ lẹ́gbẹ́ta ìdí ẹ̀ palẹ̀ kò dé mẹ́rẹ̀ lọ́wọ́ ìyẹn kù ó yá tó ọba rẹ̀bà ó sọ wa ó sọ wa láwọn bìkẹ́tà wà tó mẹ́ ó wà ní mìsàlì ebi wọ́n lọ fọwọ́ ẹ̀rọ amọ́tò wọ́n ní olówó segin ní olówó ra bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń lò pàmì tí n bá sọ̀rọ̀ lábẹ́ fi ń fan báyìí ẹ̀rú àwọn àgbàdì àbí pàkínní yẹn kí ní ìmọ̀ ìlú wọlé ẹ̀dẹ̀ ìjọ tó máa fẹ́ tu báyìí nígbà ní ìlú àti bàbá tu ẹ̀rọ àti á búùtù kan ti yọ nínú fáàmù yóò tún máa ṣiṣẹ́ lọ. ẹ̀yẹ́ máa wú bá mi ìjọ tó máa fẹ́ tẹ́yìn báyà mọ́tò lẹ́ẹ̀bà yìí pé bóòtù méjì ló kù lẹ́sẹ̀kẹ́ ẹsẹ̀ mọ́tò. nìṣẹ́rì níbi aburú máa hàn lápọ̀ aburú tó dá torí pòun ló bá òun ló dìgbà aburú tó wà láàrin. نعم ومن شر àwọn olùmọ̀lẹ́ ní sẹ́rì máa ń fàlápọ̀ nígbà burú tó dáka yé ní ìta àfọláta àrùn nígbà burú tó dáka wà lè jù yẹn lọ òun ni dá ànára wà bẹ́ẹ̀ olùdájọ́ ànára tí òǹga òǹga máa wá sọ lọ́wọ́ ààrẹ lọ́dọ̀ ọlọ́run nínú ààrẹ àti ìbìlísù ìbìlísù gẹ́gẹ́ fún ara ìṣẹ̀fà wọ́dúnrúyàtì àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ adébẹ̀yàn kò kàtà rẹ̀ àwọn ẹ̀yẹn kọ́ yóò bá lọ wọ́n bọ̀ wọ́n ní èsù mọ́tò kí ni mọ́tò àwọn àwọ̀ àwọ̀ àbọ̀ àwọ̀ ogun yẹn èyí ó ṣe ní kó mọ́tò wọn mẹ́lò míì ní kó ṣe kí ni àdó àbúrò àdó àbúrò ọlọ́run mọ́jà burú ṣe wá mọ́tò tó ṣẹlẹ̀ ó wá ní wàmísẹ́rì gáàrí sí ìbá wà ọba wàmísẹ́rì akábú àìgáàsì òórùn tó ti yé ìwà bọ́ọ̀lù àmìjáì nàbọ̀ àmìjáì ní wàmísẹ́rì gáàsì kì lẹ́yìn gáàsì kò lẹ́yìn ìbá wà ọba tẹ́tìrì ẹwọ tẹ̀sílẹ̀ àwọn tẹ̀sílẹ̀ kọ̀ọ̀án wàmí gáàsì kò lẹ́yìn níbi aburú ìbá wà ọba tó ìyẹn túmọ̀ sí pé òru ti bẹ̀rẹ̀ àwọn olùmọ́ni ní sẹ́rẹ̀ gùrú lè ṣe níbi wíwọ̀ kí ni òru ajẹ́ pé kóòrùn bá ti wọ̀ wàhálà dé wàhálà dé wàhálà dé àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní ẹni ibú ó fẹ́ kí ni torí wọ́n bàtẹ́ tí ẹ̀ bá ti ebi náà bá ń fẹ́ ẹ̀rọ dáná ṣe níjọ́ tí wọ́n sàn lábúlábú tó ní gbogbo àdúgbò bí alábúlábú mẹ́ta ẹ̀ kà máa wò lọ ẹ̀ máa wò kán lọ́ọ̀kán ẹ̀ máa wò kán lọ́ọ̀kán lọ́ọ̀kán ọ̀yà bóòlù yóò tẹ̀mọ̀. lẹ́yìn náà tó láì ní ní káàró tí a kálí fún tán náà kankan káàkiri ẹ̀ bá kú. nígbà tí wàá ti yẹn kọ́ àwọn èèyàn sì gbé lábẹ́lẹ́ àtìkòtì láti rí bí wọ́n lọ́ra pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀sẹ̀ láì sàmà. àtọ́jú wọn bí lábúlábú lọ́wọ́ kò dé gbé lọ́wọ́ láì pamọ́ wọ́n wọ́n ní bàbá àwọn àmọ́ sọ fáwọn táwọn bá fi mẹ́gírì tàbí táwọn fi ìṣá ìfà káwọn ó ti ọ̀bà lọ́pọ̀ fún nǹkan wá lálẹ́ lọ níbo ìkọ̀sọ̀ lọ́ọ́ nǹkan wá lálẹ́ kò sí mọ́tò kẹ̀kẹ́ bẹ́ẹ̀ rán gara jù lẹ́nu jẹ́ àbí نعم وفي يوم عفاوى أبو ميزم عن أبي هريرة وني شاعر كان كي إذا وقبا وني الكواكب نبقى كانوا يراوي طبعا كي نبقى وو ẹ̀rí tó tó owó bá tó kùkù gan gbogbo àwọn òṣèké ní ìwọlé yóò wá sí àmì ìwòlé mọ̀ dáadáa bí wọ́n bá wà nù àtúbájáde sẹ́yìn نعم ومن شر النفاثات في العقد النفاثات في العقد ó ní àwọn tí wọ́n náfàfà tẹ́lẹ̀ ilẹ̀ ọkọ̀dù àwọn tí wọ́n máa ń pèjèdè sínú kí ni ó sínú àgbàrábá táwọn ìbá di wọ́n níta bá wíwí jẹ́ kan tó ṣẹ́gírí bá torí pé gbà yẹn náà máa ń ṣiṣẹ́ yìí wà mí sáré àná pàápàáṣì gbígbínú ìlà ọ̀hún. ajẹ́pẹ́sẹ́ yẹn wọn àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ lánàá wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀ tipẹ́. mí sáré àná pàápàáṣì ìlà ọ̀hún. نعم ومن شر يعني أفا والضحاك àti kọ̀tádà àti hasan àti kìrìmà àti mujahid wọ́n ní yàrá ní àfàwá irú àwọn onídán ajẹ́pẹ́ inú tó máa ń tún idán onífàlàkì àti mẹ́tọ́ wa àfàwá irú àwọn tó ń fa àpá sí nìṣàmì ìdáhùnkì téyì ò bá máa dúà kankan tó lè ṣe láàárọ̀ ọjọ́ àbí tó lè kà kó sáka ayatul kursi kó ka suratul fatiha kó lè ka fàlàkì àti kìnnìkan àti mẹ́tọ́. هو تعوذ بكلمة الله أبدا من هو بسم الله الذي لا يكون معه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم نعم أبي الحديث أما جبريل عليه السلام قل جبريل جاء إلى النبي قل جبريل وأبا النبي أما إيه بو جبريل وأبا النبي fakọ́lá ìṣe àpọ̀lọ́lọ́ fún ọba ó ní ìsàkéyìtà ya Muhammad ìrẹ Muhammad ó ń kọ̀pìlẹ̀ àti ìṣe àpọ̀lọ́lọ́ fún ọba ó ń kọ̀pìlẹ̀ fakọ́lá náà anábì ah, ní bẹ́ẹ̀ ara kan ara mẹ́ni na fakọ́lá jẹ́bílú ọ̀sán pé bisimilahi àríkíkà ẹ wọ́n bọ́ min kulli da'i yuzika wa min sharri kulli hasidin wàhálì ní ọlọ́run yẹ̀ṣìgà. Ẹ́nìkan dùn àwọn máa fún direct direct alẹ́kọ̀tà ló ń bu àwọn yẹn Jibril ló ṣe ń kí àkótá ní àfàdàbọ̀ Muhammad bisimilayi àríkìkà ní kúlì dáhì ìdíkà wà ní sáré àhásìdì wà áyíní ọlọ́run yẹ̀ṣìgà. direct téèyàn gbọ́dọ̀ máa fi téèyàn gbọ́dọ̀ máa mọ̀ tó gbogbo àwọn dùn àwọn àbùkátà rẹ̀ mọ̀ sẹ́yìn ọba àgbà kí ló ti fún kí ló mọ̀ ti bẹ lọ́ọ̀bà lásùnmọ́ hàn wá tààlà bóla tí wọ́n wà ní sẹ́rì àtàbúrò háàsìdì oníkìlẹ̀ oníkìlẹ̀ ta ẹwà burú tó wà lọ́rẹ̀ alifalaki lẹ́yìn ìlú àwọn ọba wà ní sẹ́rì nàfààfà gáàsì ìlú àwọn ọba wà ní sẹ́rì nàfààfà ìlú ọkọ̀ àbúrò kan

ẹ̀dá kò ẹni tí o ti kí ni tó tó bá mú tí wọ́n fi ń bínú wèrè ẹni tí ọba abẹ́bà sábẹ́wò kàn tọpọlọ ìwọ sọ àrùn ní ẹ̀dá ní náà ní ní kílọ̀ ní náà ní ọ̀yá wọ́n ní kò lọ́ṣọ́ rẹ̀ ọ̀sẹ̀ tó tó yọ gétọ̀ bá kọ́. Ewu la ṣe láti ṣe kí ni o? Tàbí ta yí lọ́rùn. Kò sí tòun léṣe tó ti bá yé lọ́rùn. Torí pé ọba tó bá ń gbọ́ òbí wọn tẹ́ lọ́rùn, ó lè tẹ́ wọn lọ́rùn. Ọjà kó bẹ ọba tó ṣe kí ni kò dà. Àlàáfíà ẹ ti dá lọ́nà. Gbogbo ẹni tó bá dẹ́dà bá ṣe bẹ̀rẹ̀ fún làwọn èèyàn gàn. Fọ̀kúlù ní mẹ́rin mẹ́rin máa ṣe. Ní ìmọ̀ ó ti mọ̀rọ̀ sọ báyìí ẹgbùn bíi gbé kalẹ̀ ọ̀rọ̀ lápẹ́ ni kò sí ìnáwó ó dá ẹni tí wàá náwó wá ẹni tó ni tó nìkan ló lówó ni ti ní tó nìkan lówó lówó ni wàhálà láti gbọ́dọ̀ sọ́ra sẹ́yìn jáde kọ̀kọ́kọ̀kọ́ à mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ à lónìí wọ́n gbà má o báwọn kan fẹ́ jẹ́ orin o èyí ó sọ ọmọ èèyàn obìnrin ó fẹ́ ṣe báàbí ọmọ rẹ̀ èyàn kò tí ì bímọ kò lọ́kùnrin ló ti wọlé ọkọ ìwọ fẹ́ ṣe báàbí ó ṣe one year ó ṣe three years ó ṣe five years ó ṣe olóòlọ́dún ló ṣe six months ẹ ẹ sọ fún mi gbogbo wàhálà tí ń fà yẹn ọrùn ọkọ ní ń dá sí o. Yo obìnrin wa wọ bàtà àti à ọmọ mi à ń di wọn rí àpẹẹrẹ owó ó ní sẹ́yìn lọ́rùn lóòótọ́ àmọ́ rọra wàlá tẹ́ǹsì ti àrùbí ara ha mọ́mọ́ rin àyọ̀kọ̀ra lórí ẹ̀sìn táǹkù táǹkù táǹkù tàlẹ́ni tó kù náà àwọn dà àná wọn ẹ máa pàṣẹ àmọ́ àmúra tó bá ní abẹ́lọ́ọ̀nù àwọn ọmọ lé ní pé ó fẹ́ gbé kí ni kí ni kí ni káàrí ẹ̀dá mọ̀ pé owó wà àjẹ́ kọ́mọ̀ pé owó wà tá a bá rí akárò mìíràn ìdẹ̀ra lábọ̀ fún wa kí lànà bèbè ká dé kábọ̀ pé máa ṣá ọ̀pọ̀ àti wà sáyé bàbá wa rí lára ọmọ ìyá wa ṣe há ọmọ ìyá ló ń ka kura ní báyìí kí lè ká dé máa ṣá ọ̀pọ̀ bára kan bá wà fọmọ yàrá gbé wa o gbé wa ti wa tá a bá ti báyìí àbàlù kékeré máa ṣá ọ̀pọ̀ àti wà sáyé torí alahasi dèbè jìnnì ó wà lẹ́nu ó sì wà lójú

فمشر ذلك دار أساسك الباري الله أكبر وذكر رواية روى البخاري في كتاب الطب الله أكبر أفوى البخاري أقبل بوايد منه كتاب كني الطب باب ojú ọ̀nà tó ní ṣe pẹ̀lú ìwòsàn títù oògùn anábìsọ̀ ọ̀sán náà àná Aisha, lọ́sọ̀dọ̀ ìyàwó àìsà kọ́ọ̀lá ọ̀nùsọ̀ káàmì ọ̀rọ̀ fún ọ̀rọ̀ sọ́lọ́ ó ní ànábì kí àtọ̀rọ̀ ọlọ́run kò máa bá tún yí ọ̀ wọ́n sàfà nàbì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọdé àgbọ̀ òjú bẹ́ẹ̀ torí yẹn káfíńlẹ̀ mọ̀ pé abara ni tó ti yẹ ó máa ń wá ìfọ́ àti ìwòsàn lọ́dọ̀ ọba adẹ́dà ẹ̀gbọ́n bá lọ́kọ̀ọ́ nọ́fà wà láàárọ̀. láyé tó ń lọ́wọ́ kúntù àlámù gẹ́gbà làbàtàrùtù nínú ìkàyè wà máa mẹ́ta níyà sí i. ó ní káàdì tó o bá nínú ọkọ̀ àbí mo lè dá kankan ṣe ní ìnira kankan oníkan. sọ̀rọ̀ ẹ̀ dáadáa ntoba lóni mú tí bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ lára òṣìṣẹ́ ọlọ́run kò sí para ẹni tí òṣìṣẹ́ tọ́lọ̀ bá fẹ́. sọ ma ṣe pọ́ngàpọ́ngà pé ẹ bó ti sàká àárọ̀ ara o ti pẹ̀lẹ́ ni gbàgbára lọ́lọ́run rẹ̀ wà máa bẹ̀. súyìrọ̀ ajẹ́pẹ́ gbogbo ọ̀nà mẹ́tí wá láti pa àrẹ sọ̀tọ́lá wọ́n sàdì óyá wọ́n bọ́ ìsìn rẹ̀ bárakàlá òfin fún ẹlẹ́ẹ̀kejì kọ́ nígbà tí wọ́n rẹ̀ wọ́n ó ń bọ̀ láti gẹ́tọ̀ ti tààbù wọ́n tún fẹ́ jó wọ́n fẹ́ jẹ́ òkúta ńlá lórí ọba ọ̀yà tó wá jẹ́ kéèyàn bá ti tọ́ bá bẹ́ẹ̀ bá ti gbá yàn dá mọ́rò pé ní ọ̀fúrì ayé ìtìjìnà ni kíláàsì ìtìjìnà ni ọ̀pọ̀ ìyàwó ayé kàló ń sọ̀rọ̀ ó ń sún ìyàwó wọ́n ti bí wọ́n tíra ẹ̀ rẹ̀ káàmà yúrọ̀ anáwó yá ti lè sá àwàlà yà sí yẹn ó ní àdéhùn máa ń fi lè pé mo wọ́n yàrá àwọn obìnrin mi mo bá obìnrin mi ní kàkàkọ̀ tó ti súnmọ́ ṣẹ́mọ̀ ẹ̀yà àbí. Nàá kọ́lá sùfìyà àfa wa sùfìyà ní sáwórí ó ní hàdà àṣàjù náà yẹ kó ní mílẹ̀ ṣẹṣẹ. Ó ní nù dẹ́kọ̀ léjì ní dáyẹ̀ wá. Èyí ó màdà bí àti súnmọ́ ara rẹ̀ kò jẹ̀mọ́ ara rẹ̀ súnmọ́. Ìgbà mi ò náà kó bẹ́ẹ̀ ní rọ́bùtù. Èyí ní rúbìnrin rẹ̀ súnmọ́.

A ànàláà ó ní àyà àbẹ́sọ̀fẹ́ ìyá àìsà ó ní mo mà mo mà pé ọba abẹ́dà fi kíní ìsàdánwò mi obìnrin gan ni ni àtẹ́ni rọ̀jò láàrin ẹ̀rọ̀gbọ́ ó láwọn ọkùnrin méjì kan wá bá mi fọ̀kọ́ àbà àdúgbò máa ń dára sí i ó ní ẹ̀ka jòkó ní ẹgbẹ́ náà wàkọ́ọ̀lá lẹ́bi ń dara kìlẹ̀ àgà ó lè tó wà nígbèrè mi sọ fẹ́ni tó wà nígbà sẹ́yìn ó ló sọ pé má bá lọ́rọ̀ jùlẹ̀ kí ni sàrákùnrin wàkọ́ọ̀lá lẹ́bi ń dara kìlẹ̀ wàkọ́ọ̀lá màtìbúù ó ní wọ́n sàtìlì wàkọ́ọ̀lá rẹ́bi wàkọ́ọ̀lá wàmà sọ̀bàmù àwọn ni àwọn mọ̀lẹ́kà làwọn méjì wọn onítalóta dìnnà àwọn abọ́ pé ọ̀la làbí gbogbo àásọ ló pẹ̀lú yẹn jẹ́ àlèyẹ̀wò yìí. rọ́jù ló ń jẹ́kiri wọ́n ní rọ́jù ló ń nígbà ní ìdúró ìpín àlíkùlù yẹ̀wò ó tún dákọ̀ rẹ̀ ó dákọ̀ ọ̀nà rẹ̀ káàdà mọ̀ náà fẹ́ kọ́ kọ́ọ̀là wọn fínà wọ́n ní ibo ló sàṣà sí yẹn sí kọ́ọ̀là fi níbi kóńpó rẹ̀ ni wọ́n dì má pàmìṣẹ́rẹ̀ nà fáfáàdì ìnà òkọ̀dì fàkọ́ọ̀lá wà áyì ó ní bolówá wà gbóná fi nígbà tí wọ́n dì kọ́ọ̀lá fi júfin lọ́la àti zakari ó ní wọ́n ti lọ jù ú sínú àyẹ kọ́ọ̀lá tààtàrọ̀ òun fàtí fi bí rìzàrọ̀wá lábẹ́ kànga kan ni wọ́n ṣe sí kọ́ọ̀lẹ̀ ìyàwó àṣà ni fàátàlìbí ìwà wọ́n wá lọ bí kànga yẹn àtàlìbí ìwà wọ́n lọ bí kànga yẹn àtà ìsàkọ̀rájà wú wọ́n wá lọ mú kíní ẹ̀ jáde lábẹ́ kànga fàkọ́ọ̀lá ábí bí òlẹ́tì orí tùhá wàkánà máa àhánù kọ́ àtàlẹ́hìnà olómi rẹ̀ ó jẹ́ nùkọ́ àtàlẹ́hìnà wàkánà nàkàlà ha òwúsù ṣàyàtì ó ní jídábìtò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó dàgbé òwúsù ṣàyàtì orí ṣàìtàn àwọn ẹni ìṣù. náà kọ́ọ̀lá fàtàkàràjà wọn mú jáde kọ́ọ̀lá tí ma wàkọ́ọ̀lá àmà ọ̀wọ́ọ̀rù pàkọ́dí ṣàfáàní ẹtú ẹtú ọlọ́run ṣe kíni ojú wà á kàrà ó àmì òsìrà àlà àhàdé na náà ti ṣàfà Allahu akbar anábì ni mo ti kọ n'ife pé mi ni màá jẹ́ sábà bí aburú fáwọn yẹn. ìbéèrè tó bá kama a ṣàfihàn àlàfo láti fẹ́ mọ́tìmọ́tì àjẹpẹ́ àwọn alásàtútù àti pẹ́ sábà tìyàn lágàdá gbogbo wọn lọ sí kíni wọn lọ sí ìlú ọ̀dọ́ wọn ni ìgbà míì àlùjẹ̀mí tó bá ṣiṣẹ́ yẹn wọn ò ní jó mọ́nà ibi tó wà wá ọlọ́ọ̀bá dẹ̀ fẹ́ ọba abẹ́bà tó bá gba ìsìlámù yóò padà wá yóò padà lọ bàjẹ́ wọ́n lè kàn mára yìí wọ́n lè fi títí wọn lè ṣe sí هذا الدنيا بلاء الدنيا بلاء tòtí ẹ̀rí pé ìgbẹ̀yìn àdúrà táwọn ń ṣe lẹ́yìn àgbáyá aláwọ̀ ẹ̀mí àwọn olùdíjà nínú àdáàbò ọdún ee wàmínú àdáàbò ìjà ànàmà wàmínú fìtìmẹ́tì làyà wàmínú fìtìmẹ́tì làyà. tó onú pàṣẹ pé ọ̀tá ò lè tán àbí tí ò bá sóre fún ni àwa ni ká má ṣe kí ni wọ́n lẹ́nu tí ń tẹ́ ò dákẹ́ olóńgbé olóńgbàgbọ́yà bóòlù tí ń gbàgbọ́yà nígbà táwọn ò dákẹ́ kí ni wọ́n fẹ́ dákẹ́ sí. abùkátà láti dúró sí Allah subhanahu wa ta'ala abẹ̀bẹ̀ kójọ kó má sá àgbàmójúkò fún wa kó wa mú wa dúró olùlọ́ba tó wo àmẹ́bí rẹ̀ sàn kójọ wọn sá wò wá sàn ní sẹ́tà máa dààmú àwọn súwárì ẹ̀jẹ̀ ká dúnni máa ẹ̀rí kó wa máa wà kárù ká máa ń ṣe tàbá tí wọn tán fálákàtí ni àti nurse àti class kájí kó mọ́ wa lára sẹ́yìn abalẹ̀ kakó pọ̀ ó dáa pọ̀ pàtàkì jùlọ nínú bàtà tuntun àtẹlẹ class ní o kò tó sáré fẹ́ bá padà nítorí àmì tuntun àtẹlẹ nurse lónìí nítorí àsìkò ti lọ wọn níta náà ìdìbò afẹ́ sùn lálẹ́ tó wọ́n nínú ìdìbò afẹ́ sùn lálẹ́ yẹtù mú kàfẹ́ yìí yóò ka ọwọ́ rẹ̀ méjèèjì papọ̀ báyìí wàyà ń fò lókè ìmọ̀ yóò àpò òkú náà salasa marot lẹ́ẹ̀mẹ́ta wọ̀nyẹ́ kura yóò wá kàdínú rẹ̀ bẹ́ẹ̀ni ìkìlás súratu olùwọ̀lọ́ wàkínni wàlùmọ̀ àwùjọ́tẹ́ àti pálákàtì mẹ́ta àti kìnnì tá a sọ yẹ́bùdà ìráàsì yóò bẹ̀rẹ̀ láti orí yóò kọ́ ẹ̀ láti orí súnmọ̀ zọ́ọ̀hìn ìwájú ẹ̀ tó bá tó bá dúró yóò wà fún mi kìnnì àti tó bá ká lára ẹ̀ wàyà fàlà hàkẹ́dà sàlá sàmàrà ẹ̀mẹ́ kàlà ní ìlú ìṣẹ̀lẹ̀ tó tó sùn. ọ̀yà kílà lẹ́ka tó ti fún wa ọ̀yà kódà ìbéèrè ta lè bèrè pé tí ẹ bá gbà tí kọ́jú òsì tó wá sùn tó wọn bá gbé lọ tó bá jí lórí bẹ́ẹ̀dì náà bó ṣe kéde kó máa kà ó wà náà sóra tá a gbọdọ̀ jẹ́ kàn náà wọ́n kà lálẹ́ ó wà náà sóra tá a gbọdọ̀ sọ fún ìyàwó wa kánú ṣe kéde kánú mọ́ra sí i. عبد الله سبحانه وتعالى ta'ala kó mọ́tà اللهم كنا عبادك يوم تبعث عبادك يا رب العالمين أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة ولا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت